أعوذ بالله من الشيطان الرجيم واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا أدوك فون الله أترى أبي الله كسالي فون كاتب فانا بها محمد صلى الله تعالى عليه وسلم à ń tẹ̀síwájú nínú sóra àwa tá a wà ká má gbàgbé suratul Ahzab láti bẹ̀rẹ̀ àwa tí àjọmọ akẹ́kọ̀ọ́ àwa náà lè gbé alukurani wa kájọ máa tọ̀ ọ́ àwa tí a wò ó pé àmọ́ lè gbé kurani ò bá kí n síbi tí wọ́n ń kà yẹn kí ọba rẹ̀ tí mò ń wò náà máa sún mọ́tò mẹ́ kí n fi mọ̀ pé kì í ṣe ní tó wọ́n ni wọ́n ń tú bó ti jẹ́ pé english version ni èèyàn lè kà kó náà gbé sọ́wọ́ irú àǹfààní tá a lè rí níbi ẹ̀dá àwọn sóra tá a tún jáde kóònù sóra yìí tá a lọ sínú ẹ̀ ẹ̀ mọ̀ kọ̀ yẹn lẹ̀ tòtẹ́yìn ọba ti ní kẹ́gun ṣe ń tẹnu mọ́ tíyìn ọba ti ní ọ̀làjú Quran kò mọ̀ wáyé rè kò mọ̀ lajú kò mọ̀ lajú à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́n tí wàá ní sùnmí òdodo jálẹ̀ kọ́lọ̀n já rìsì lọ́lọ́n ti fi fẹ́ bó ṣe lẹ̀sìn kalẹ̀ mo mọ́ sábà sọ fáwọn èèyàn tí wọ́n bá ní ọgọ́rùn-ún kan akẹ́kọ̀ọ́ ló ṣe wàhẹ́ẹ̀ tàbí nẹ́kò àbáwọn ìdánwò tó jọ bẹ́ẹ̀ tó yé èèyàn twenty ló pa ló mú kírẹ́dìtì márùn-ún ẹ̀wọ̀n pọ́ pọ́síbù ẹ lọ kóòwé àwọn yéètì tó kù jáde ẹlòmíín gba ó lòwe tán ó tún gba ó tún extra seat nínú àwọn eighty tó kù tán mọ́ ẹ̀fún náà yẹn kí wá ló fà kò kọ́ tí wọ́n béèrè òun kan rojọ́ lọ òun kan rúgbó lọ rùn tó yẹ pé apákọ̀ọ̀kan ah, náà ni ó tún lò tán ó tún gbàwé mi tẹ́ẹ̀lẹ̀ sí tẹ́ẹ̀ bá ti lè lọ sójú òpó gangan subhanallah ó léwu mo tún máa ń sọ fáwọn èèyàn mo ní sẹ́yìn àwọn àtàjọ́ máa kẹ́kọ̀ọ́ tá à ń lọ pé gbogbo aná lọ̀rọ̀ ń bá o nígbà tó lọ́n tẹ̀sán bóyá yóò ànábì wọ ànábì lọ. ayé àtúntẹ̀lé wọ́n tẹ́lẹ̀ máa fún ọ̀nà mo ní kì í ṣe pé àwa dá ń lọ wàlá kì í tí àbáṣà kéèsì dáadáa èèyàn lè fi kúrò níbi ojú ọ̀nà yìí tẹ̀síìrò wa dáa máa ń ṣe tí mò ń kópa ń bẹ̀ ní ti oní eh, central mosque ìlú gangan tó yé báyìí ẹbí ti sùràtù fàtà láti bẹ̀rẹ̀ a sì ti kọjá níbi àyà ìdínà sọ̀rọ̀tọ̀ lọ́mùsítàkìm ọ̀wá ń sàlàyé àsọ̀rọ̀tọ̀ lọ́mùsítàkìm jọ yẹn àsọ̀rọ̀tọ̀ lọ́mùsítàkìm ọ̀nà kan náà ni òun náà ni àwọn olùmọ̀ wa èmi gan kọ́ mò ń sàlàyé mò ń kan táwọn àbá àtọ̀ ni pé wọ́n ní ìtumọ̀ àsọ́ọ̀tù sàkí òun lélẹ̀ olùmọ̀ kan sọ pé òun ni olùmọ̀ kan sọ pé òun ni gbogbo ẹ̀ sì wá ń padà sórí sórí wípé ẹ tẹ̀lé Qur'an ẹ tẹ̀lé sunnah nabi sallallahu alayhi wa sallam òun ni àsọ́ọ̀tù sàkí kódà níbẹ̀ láti rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lójú ayé ẹ̀ tó fa ìlàkalẹ̀ báyìí tó wà ní orí ìlà tó wà ní torí ilẹ̀ orí ilẹ̀ gan-an táǹtẹ̀mọ́lẹ̀ ó fa ìlà sí wàhásọ̀ ìjà níbi ilé kò tó tán yẹ̀mí náà wà ṣìmọ̀lá àdéhùn sàyè àdéhùn yege wọ́n tún wáá fọ àwọn àlàtẹ́gbẹ̀gbẹ́ lọ́sùn àtàwọn ẹ̀gbẹ́gbẹ́ ìlà àtiwájú lọ́sì ó ní hada sọ̀rọ̀tún hada tẹ̀bílù lọ ọkàmọ̀ kọ́ ọ̀là pẹ́lá ọ wá ní fẹ́ rí èyí tó dó sọ́yẹn òun lọ́nà ọlọ́run wàhálì ìṣubùl àwọn tẹ̀gbẹ̀gbẹ́ ojú ọ̀nà kan lásán lásán ni wọ́n àlàkùnlé tẹ̀bílì ní ha ṣẹ̀tàn jáde òun ilé ọkàmọ̀ kọ́ ọ̀là pẹ́lá gbogbo ọ̀nà tó kù táwa wí lè sùn bẹ lójú ọ̀nà yẹn tí ń pèpè wá bẹ́ẹ̀ ni mo ti ní wùláyàkà yàdìrún náà ìlànà náà àwọn eléyìí ń pèpè lọ síbi iná ni o nígbà tá a tí mo yà síbi suratul baqara àyà two hundred and twenty one wallahu yàdìrún ila aljanna ọlọ́run bá ń pèpè lọ síbi aljanna táwa lè fẹ́ jẹ́ tìbá ìpè ní sì ń forí gbárí ọlọ́run sì ń fún wa ní kóòtù àwọn ti bí náà fún yàn ní kóòtù sórí àìmọye òkú mùsùlùmí tí wọ́n fẹ́ wẹ̀ sẹ́yìn pé àyè ẹni tó bá tẹ̀yìn sáìsàn tí ń ṣe àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́ sáìsàn yẹn wá ń le tó náà ń wò pé ṣékèèṣe pé ọlọ́jọ́ ń torí ìtìjú ó lè yọ ọtí bẹ́ẹ̀ rárẹ̀ kó àdó tí bẹ́ẹ̀ ń gbáyà ó lè yọ oúnjẹ nígbà táwọn ọmọ ọjà àti ọkọ̀ bá tẹ̀sí ní ìyẹn ni tí ó rà pẹ̀rẹ̀ kókó tó kú àìwá mọ ìyẹn tí kú dé bá nínú ẹ̀dá pẹ̀ mùsùlùmí tó kọ́ nígbà tí wọ́n fẹ́ wẹ̀ náà yọ̀ ń bẹ̀ gbàtí wọ́n fẹ́ wẹ̀ kú ẹ̀ ni wọ́n yọ̀ pápá ẹ̀ àwọn nǹkan ẹni mò ń pè ní kóòdù táwọn ẹlẹ́bọ ọmọ fún yàn bẹ́ẹ̀ sì báúndé àtìgàdí àbádò àbíjàpá lára èèyàn ẹ máa mọ kóòdù tí àwọn kèdòrí fún níbi gbólóhùn ẹnu ẹ̀ níbi gbólóhùn ẹnu ẹ̀ mo mo wọ kọ́ńjọ́ kan lọ́wọ́ dẹ́fà bá jù tẹ́ ń gbọ́ mi mo wà ní ọkọ̀ èmi náà wọ ọkọ̀ èrò ní ọwọ́ dẹ́fà bá jù ìbàdàn ládé níjọ́ náà lọ́hùn ní dẹ́fà bá kú ní orí títì ọlọ́run bá wa ṣe táyà rẹ̀ ò tí ì wọ ibi tí ó ti já sí kòtò àmọ́ àwọn omi tí ó jà sí lẹ́nìkan bá ń pariwo nìyá ní ìdájọ́ wọkọ̀ tẹ̀sùbá rẹ̀ tẹ́lẹ̀ èmi pé tẹ̀sùbá tẹ̀sùbá ẹ ọ̀kan nínú tẹ̀sùbá ó dàbí ọmọ orí ọmọ ọdún tán ń gúnyán ó sì sin ó lé lọ ó sì hàn pé bí bí ọgọ́rùn-ún kan ní máa ń jẹ́ ìkọ̀ ọ̀kan sẹ́ wọ́n eléyìí náà mú sáà tí ọgbẹ́ kan wò pé àtẹ̀jù náà lílé yìí tẹ̀rí ńgbà tí ọkọ̀ ń ṣe ràbàràbà ló máa ń pariwo nìyá rẹ̀ ní subhanallah subhanallah tá a bá násìdẹ́ǹtì báyìí tá a kọjá sọ́dọ̀ ọlọ́run gbólóhùn yẹn kùn yóò gbé lọ́dọ̀ ọlọ́run eye witness ni mí ẹ ẹ jẹ́ kí gbogbo e, gbogbo wa tá à ń gbọ́rọ̀ ẹ jẹ́ ká jọ́ọ̀jì ẹ ẹni tó bá tóbi jù nígbà èèyàn nígbà tí sọ̀rọ̀ délé yẹn máa dákọ̀ òun yẹn máa dákọ̀ ó ń bẹ ní yorùbá náà yìí tí o ṣe pé bóyá ó jẹ́ ẹgbẹ́ sínú la tí ó pé bàbá rẹ̀ ní ó máa dákọ̀ mo gbé o bàbá mi o ìyá mi o ìyá mi o títí tọ́lọ́ wọn fi pa ẹnu ẹ̀ mọ́ pẹ̀lú kú ẹni yẹn fi riyad riyad riyad kó tó a lè fi ọwọ́ dírẹ́bà ọwọ́ dírẹ́bà balance ah, mo ní sùhánàlá ọkùnrin yìí ṣé gbólóyún náà lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ tá a bá kú báyìí inú fa gbogbo ẹlòmíì fi ń pe kan mí lẹ́yìn ọlọ́run torí kọ̀díyà ìgbàlà ẹ̀ǹkan ọ̀rọ̀ ìgbàlà ló ṣẹlẹ̀ mo ti ṣàpèjúwe yẹn pété ní ó là mí níbi tí mo dé níbi tí mo bára mi yìí òun ti gbàgbé nìyá àtùn ni wàlẹ́ ìfọ̀mọ́ subhanahu wa ta'ala ìdá that is code ààrí ó lè mọ́ sí ìfúnpalára ìfúnpalára ìfúnlẹ̀ o another code nìyẹn ó wá pọ̀ lẹ́nu mùsùlùmí káàkiri káàrọ̀ òjìrì yìí àmọ́ tọ́lọ̀ ní káfíńsìn lọ́hùn bá a ti ń kànú sóra yìí pé wàtẹ́bì àyà kejì mo ti wá o wàtẹ́bì mọ́ yóò há ilé kàní rọ́bì ànálùkúrà ní ẹsẹ̀ lé wọ́n lè ti bóyá arẹ́ nìkan ti sọ fún wa pé ibi a ti gbọ́ pé a ti ti gbà pé àkùrán là á tẹ̀lé àti súnà ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sàfàlà bọ́tí níbi ìkátà à ń sọ yìí kùránì àti súnà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó yá fún mi ní nǹkan náà ká gbọ́ fún mi ní ìkan náà pé alukoran àti sunna tọ́lọ̀ ní àtẹ̀lé kò sọ̀rọ̀ ń pa ẹ̀ àrífèsì ìtẹ́sí mọ̀ pé ọlọ́run bá ọbẹ̀ ẹ̀jẹ̀ ní o ṣé a lè rẹ́ni ìkan tó sọ pé ní tó jẹ́ kóun ṣe báwọn òun ni pé nígbà tó ń orí kankan tó lọ́run tó ń pẹ́ ànájì òtítọ́ kankan pẹ́ ìkómọ ní nǹkan náà àbíyàwó àbí sí ọwọ́ gbogbo nǹkan tá a fẹ́ ṣe láyé àgbàdo kọ́ bẹ́ẹ̀ débi kọ́ lọ́hún sọ̀kalẹ̀ fún àwọn sọ̀lá ọ̀tà sọ́lá yìí pé kúlì inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin gbogbo láìpù mi wa mamati wa mahyaya wa mamati gbogbo láìpù mi àti kúrò mi lillahi rabbil alamin ọlọ́ọ̀bà nìkan ní ọmọ kọ̀túrò ẹ̀ àpèjúwe sẹ́nìkan lè jẹjẹ kújẹ ní ìsìnká wọn sọ pé

islam sọ bẹ́ẹ̀ yóò ṣe sùn tí o fi ní sùn bíi ọ̀bọ ó sọ bá ti sùn ó tún sọ ó sọ fún wa bá ti súnmọ́ ìyàwó tá a bá fẹ́ tí ọkàn ní kódà débi pé tí ọba ṣe bẹ́ẹ̀ ohun tó fi tẹ̀lé àná ìsọ̀ sọ́làm èso òní oṣù òní ìwọ àti kọ́lẹ́jọ bímọ ọmọ yìí ní bá lànà fèsì wáyé ẹ dákun ta ló ń gbé obìnrin fún kódà bó ti ẹni tí àjànà ti kọlù yóò sùn yóò mọ bí wọn ti sún mọ́bìnrin àti táwọn bá gbóbìnrin fún à ń bèèrè ẹni tó kọlù ẹ pé ta ni òun mọ bí ó ti sún mọ́bìnrin tá a tẹ̀ wá ń sọ pé ìsìláàmù sọ pé tá a bá fẹ́ sún mọ́bìnrin bá ti ṣe nì níta wí nì tọ́ba ẹ̀fẹ̀ fẹ́ báyìí ni ó gbà mú báyìí níbi àtó orí ẹ̀ ó ṣàdúrà báyìí kí ló kan ọgbà tí àwọn ìdààmú pẹ̀lú ìsìláàmù nípa nípa sáǹsọ̀ yìí ẹlòmíràn tẹ̀ mọ́ gbọ́ for the first time níbo ló ń tó ara yìí pín ní òun tó ra ju wà lọ́nà ó sì àmọ́ agbódùn nìkan mú ló ń tẹ̀ máa ṣàdúrà bí o bí ó bá bẹ́sì dé kó bẹ́sì dé wọ̀lá ẹ̀ thousands and millions of ọmọ sì ń bẹ́sì dé kódà wọ́n ń bí mi ìgbẹ̀gbẹ̀ kan rí pé ọmọ tó wà yìí àtàwọn ní pọ́ńtì ọmọ ìbáyìí torí ó bẹ́sì dé débi pé ó fojú hàn pé ọmọ ìsìn ni níbi àmọ́ ṣe àwọn ìrántí ọlọ́run tó yẹ si ìwọ̀n sí tóyé òun ṣẹlẹ̀ bẹ́ẹ̀. máa yóò ha ilé ìkànnì rọ́bì ìtọ́lọ̀ kóòdù tó wà nìyẹn wọ́n máa ń bíyàn léèrè àwọn nígbà tí wọ́n máa ń fíìlì fọ́ọ̀mù hajj mu bàbá ń mọ̀ bẹ́ẹ̀ ó sì wà méjì sí òun a máa ní wọ́n máa ń wọ́n máa wọn ọkọ religion ni ó pilẹ̀ pé ìyàn pé tí ó ṣe àgìtẹ́lẹ̀ wọ̀rọ̀ jẹ́ mùsùlùmí muslim yóò consider bóyá tí wọ́n á kọ sex ìmọ̀ bóyá ó sì wà méjì sí ẹlòmíì ǹjẹ́ ó sọ náà ní pé sunna sunna péye onítọ̀ríkọ̀ ni o ló sọ pé sunna ahamadi ni ogunlamu ahamadu ló tẹ̀lé o ló sọ pé sunna sọ́ńtọ́ jẹ́ gan-an torí ò lè tàn yàn ò lè tàn yàn àyà kẹjọ sọ́tù bá para àmìnà nọ́ọ̀sì ẹ̀ máa ń yàkóòlù ámànà bìlá àbìyàn áàkìrì àmọ́ òun ni mòmìnì àwọn bá tàn yàn sọ̀fẹ́sílẹ̀ kí á ní tí wọ́n eléyìí ẹni tí ó dájọ́ lọ ò lè yìí kí á ní kí nìyẹn darẹ̀ láàmú ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ẹni eré tó ti lọ ó ní à ọlá hmm, ìmọye èèyàn tí wọ́n ti lórí tẹ́ mùsùlùmí sẹ́kọ̀ àwọn pẹ̀pẹ́ ní wọ́n jọ dìde ní ọgbẹ́dà òkè àná ẹni tó sọ̀rọ̀ ẹ̀ náà ti sọ̀rọ̀ ẹni ó ti lé ní bábọ̀ ń yà tó kọ́ ní ewu ikéwu torí pé tó hàn sáà mú mi ní òdòdó ni pé mùsùlùmí ni wọ́n jọ ń ṣe sọ láàánú oríṣẹ́ mùsùlùmí náà wọ́n sì gbé lọ pẹ̀tọ́ ọlọ́run bẹ lẹ́dàá ẹ̀ tó máa ń tó ní sọ́kàn tó fi wá báwọn ọmọ mi tó gbèdìde sí ọmọ ibi tó bì lọ́ọ̀gì sí ẹni tó kù náà sì mọ ibi tó bì lọ́ọ̀gì sí tọ́lọ́run bá ti hàn láyé kó tó kù. màmá kan ní ọdún náà lọ́hùn ọ̀rẹ́ mi kan tí ó jẹ́ mọ̀lẹ́bí màmá yẹn ní sọ wípé a ò ní nǹkan ṣe láwùjọ yìí o ó nígbà tá a gbé yẹn lọ sọ tútù ẹ wá ń pariwo ẹ wá ń pariwo lé lórí ẹ wá sọ hall ẹ sọ nǹkan pè ẹ sọ ward ẹ sọ ilé ìjọsìn wọ́n ní wọ́n ń pariwo lé lórí ẹ̀wọ́n in fact kó kẹ́rẹ́ máa sọ pé Allah Allah Allah Allah ọ̀gá Islam condemn ẹ̀ kódà òkú wa àbí ẹ̀yàn tí ń pọ̀ ká kúnú wa tí wọ́n ní ká máa ṣe kẹ́lì mọ́ tù ká máa nù ní gbólóhùn la ilaha illallah wọ́n ní àmọ̀ sọ̀rọ̀ yẹn yẹgẹ́ ni o àmọ̀ sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o kì í ṣe pé àwọn pariwo lé lórí o nígbà tí èèyàn wá ń pọ̀ ká kú ìyẹn náà tún lẹ́kọ̀ọ́ àbí kí ẹ wá dúró sórí ẹ wá dúró sórí ẹni tí gbọ́ka pé asọ́fẹ́ tó fẹ́ jẹ́ mùsùlùmí ẹ wá nífẹ̀ẹ́ tó fẹ́ fún yẹn lọ́wọ́ di láìlá ìlọ́lọ́ láìlá ìlọ́lọ́ lọ́wọ́ tó di hóò hóò hóò pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ ní dókítà rọ́ọ̀lù afẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ nínú ìlú ìjáde kọ́ra ẹ̀ wọ́n lè dàbí má dání sí ńlá gan ẹ̀dí sábọ̀ ìyá yẹn wọ́n wá ń pariwo kì í sọ wọ́n á sọ wọ́ọ̀dù ẹ̀ tútù wọ́ọ̀dù wọ́n á sọ dídí ìjọsìn wọ́n á mọ̀ ọ́n lọ pariwo lé orí aláàárẹ̀ kọ̀ọ̀kan màmá ní á ẹ dákun ó ní ẹ̀yàn ọmọ ìfẹ́ tán bá ìfẹ́ tán síbí ẹ máa gbé mi lọlé sẹ́ǹgbọ́n mi ẹ máa gbé mi lọlé torí kíkímọ̀ kan wà níbi tó ti sọ ọlọ́run sọ wípé sọlọ́ọ̀ sọ́lá ẹ máa ṣe kálímọ́tò ṣàhádà sí ẹni tí ẹ rí i pé ó dà pé lágbájá ń pọ̀kà kú o lágbájá yìí mọ́ padà mọ́ o ibi tí nira ìdí o ẹ máa ṣe kálímọ̀ láìláì ẹ máa fi nù ú níwọ̀n bàtàrà òfin ní ní torí pé ọlọ́run lè ní kó ṣe pẹ̀kún ẹ̀ ìyẹn náà in other ó lè tẹ̀lé tẹ́lẹ̀ tá à ń pariwo ìsúlé lórí tá à ń pariwo ẹ̀ tá à ń pariwo kó gba nǹkan báyìí ló ní ọlọ́run bá ní olùgbàlà rẹ àti ọlọ́run bá rẹ ó lè kó sẹ́ni ẹ̀ náà lẹ́nu. àwọn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ wọ̀sọ́là wọn lọ bá àbútọ́ọ́lì bábútọ́ọ́lì bí òṣèṣe ìsìláàmù tó bàbá lójú sàmì ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ́là ó ní kul la ilaha bàbá ẹ sọ wípé la ilaha kí n fi sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kí n fi bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀mọ tó ṣẹlẹ̀ àwọn kèfèrí ògbóǹtarìgì méjì àwọn náà ń bẹ pẹ̀lú àbúkọ́ lẹ́mí ìjọ náà lọ́hùn bó ti fi ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù ojúṣe ọlọ́run láti máa wọ́n láti máa ń wáyà kó àti tako ẹ̀rì àwọn olùmọ̀ wa ní tako yorùbá ní tako ṣètò àwọn ẹni tó jí gbé lọ́dọ̀ ara wọn wọ́n ń tako ọ̀tún lọ́la sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n sọ fún àbúkọ́ lè pé àtàríjìun àǹdíìnì abdulmutali àbí tí ó fi ẹ̀sìn bàbá láàrẹ lẹ̀ ẹ mọ̀ pé ìdáhùn yẹn lágbára ìtawọ́ mọ̀ ẹ̀sìn ni pé má sọ pé láìláìlàlá torí pé àwọn gan ò fẹ́ sọ gbólóhùn yẹn wọn ò fẹ́ kí gbólóhùn yẹn kọjá lẹ́nu àwọn láyé ní tíkètò yìí wọ́n lè dé ó yẹ ká sọ pé má dà lóhùn o má sọ wípé láìláì sàkótà náà bá sọ bẹ́ẹ̀ in eh, eh, opposite side tí èsì kan dùgbọ́ ọlọ́ngbọ́ ó sàjáde lẹ́nu wọn bọ̀dú wọn fẹ́ kí gbólóhùn yẹn wọn fẹ́ àwọn kékeré lé o lọ́kàn o àwọn á sọ pé ọwọ́ sẹ́rí fún mi ẹ̀sìn bàbá ńlá rẹ kọ́ dípò kí wọ́n sọ pé wọ́n sọ pé láìláìlá rẹ̀ jàre òjíṣẹ́ ọlọ́run dúró àtàwọn tó tẹ̀lé àwọn kẹfìrí náà sì dúró lórí èèyàn kan nílò àlùkìá náà bàbá yẹn ò sì kò sí mú jẹ́ o orí ìdúró yẹn náà ló bá lọ àlùkìá náà tẹ́ ti wá bá yẹn o èèyàn méjì dáyà méjì ti pé lé ẹnìkan tí ń bá olùkámọ̀ lórí kò sì jámà náà bì lọ́wọ́ sallallahu ta'ala wa sallam wàhálà àbúkọ́ ní kò jámà náà bì lọ́wọ́ àwọn kẹfẹ́ ní ló jámà lọ́wọ́ ìmọ̀lẹ́ ọlọ́run wá sí ẹ̀sọ́ àyàkalẹ̀ pé ìmẹ́ta láàtà dínú náà bá ọ̀ lè fẹ́ tó bá fẹ́ mọ̀nà ìmọ̀nà pé kó rí báyìí gangan ìmọ̀nà ti kápẹ́ dáwà kápẹ́pẹ́ kásòdodo fún yàn gbèrú táwa ọmọ kí ó jogún lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ yìí tàǹtì iná la ní ní wọ́n sọ fún àwọn tó bá lè kankan kankan bá yọ bó ṣe yẹ ìyá mọ̀ tẹ̀dẹ̀ nígbà tí èsì pé afẹ́ bá wọn ṣe tí wọ́n ń ṣe abẹ́ bá wọn ṣe tí wọ́n ń ṣe ìyá mọ̀ ti ẹ̀dẹ̀ kódà tó bá yẹ kó kẹfìrí pọ́nbélé ni òun ní ẹ̀ẹ́dàdínmọ́ mílíọ̀nù ṣe àyà sórà kẹfà sórà tù táwọ́bà sórà tù táwọ́bà sórà. kẹsàn-án lóòsà ó wá bó ṣe ó fẹ́ yá nǹkan ó fẹ́ òun náà sáà rí i pé that person needs you fa mọ́ra ó fẹ́ yá nǹkan yá ó fẹ́ béèrè ọ̀rọ̀ dá lóhùn ó fẹ́ béèrè mo lè fẹ́ bá sọ̀rọ̀ ńgbà mí ó yẹ kó lè dá mi lóhùn tí bá jẹ́ bá sọ̀rọ̀ ó yìí nu kàkà tí wọ́n náà ń rò kí sípò fẹ́ bá fẹ̀sìn ẹ̀ fa àjírí o ọ̀lẹ́ àyà mọ̀ hàkàmọ̀ kí sípò àyà yẹn parẹ́ o ní ìdájọ́ o wọ́n náà dá lóhùn hàtà yẹn sùnmà kàlámà lọ tí tó fi gbọ́rọ̀ lọ. àmìlì àwọn adúsọ́tò àdùtọ́lì títí tó àdùtọ́lì nù sí tó fi tó fi kọjáde ọlọ́run bá mẹ́mẹ́ lọ. wọ́n jọ wà kó wọ́n jọ wà kó ló jẹ́ pé àwa tá à ń sọ yìí àtàwa tá à ń gbọ́ ọ mo ti sọ náà ọ̀rọ̀ gbogbo wa ni gbogbo àlójọ kan kì í ṣe pẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ ọlọ́run yìí lọ ṣùgbọ́n tá a bá ń sọ sẹ́nu bá lè mọ nára létí ọ̀rọ̀ tá a sọ rárá àlè nára létí ẹ̀ ẹni tí a bá ń rán ní ọ̀rọ̀ kan ní sẹ́nu wọn bèrè pé ìgbà wo la sọ yẹn bóyá ẹ rò pé bóyá ẹ rò pé ẹ rò pé ẹtọ́ ni ẹ̀tọ́ o ẹ bẹ́ẹ̀ nìtọ́ ni ẹ rò pé ẹtọ́ ni o ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀la ò ti rán ara wa létí ó ti rán ara wa létí nínú àwọn lárúbáwá mo rí mo rí àánú ọlọ́run kan lára ọ̀pọ̀lọpọ̀ wọn ipò yòówù kan tí wọ́n bá wà láyé mo sì rí lára haúsá náà lórílẹ̀‐èdè wa mi láwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run tí èso lùmọ́ o àmọ́ tí wọ́n ń sin lọ́hùn ipò tí wọ́n bá wà láyé wọ́n níbi tó ti ń gbọ́rọ̀ lọ wọ́n níbi tó ti ń gbọ́rọ̀ lọ àkọ́kọ́ wọ́n yẹ papọ̀ ládùúgbẹ̀ ipò tí wọ́n bá wà láyé ẹ mọ̀mọ́ sí jù lẹ́yìn ẹbí ti sọ̀lá pé pé ẹ bá fi ìrìn ọ̀nà yàrá ní àkókò àti ìkìlà báyìí ẹ lè mọ̀ pé èèkàn ní nínú iṣẹ́ ìjọba ẹ mọ̀mọ́ sí jù lẹ́yìn ti sọ̀lá àwọn èyí dàgbà àwọn èyí lọ́lá àwọn èyí nípò débi pé kí wọ́n apá ìtàn ọlọ́run bá ti àtàwọn tí ọlọ́run fi yé bẹ́ẹ̀ inú ìran haúsá inú ìran yorùbá mo ti rí i pé máa bá ti ń ga sí láyé làlùkí àmọ̀ ti máa bọ́ sí gbogbo ẹni mo ti tọ́ bí wọ́n bá ti ń ga sí láyé ìmọ̀rú ìran yìí àbíkọ́ náà bá ní ṣe àdíkó kó bá ní ṣàtúntò dáadáa ń pa ìran yìí bí wọ́n bá ti ń ga sí lọ́lá bẹ́ẹ̀ lẹ̀ ti máa wálẹ̀ sí i títí tí sọ̀rọ̀ àbò fi bọ́ títí tí wọ́n fi kóró ní ìsìláàmù kúrò lágbárí wọn tí wọ́n máa sọ fún mi pé ibi táwọn wà ní o àwọn náà tètè táwọn ò dátọ lọ́mọ ibi táwọn wà ibi táwọn bára wọn ní o ń bọ́ lọ bára ẹgbẹ́ ọ̀padà kámọ́tún jáde púpọ̀ kó ọ̀nà àyà àṣẹ kejì tọ́lọ́ ń pànábì nìyẹn àṣẹ àkọ́kọ́ ni àyà àkọ́kọ́ ìtàkìlá àyà kejì wàtẹ́bìn máa yóò há ilé ìkànnì rọ́bì tẹ̀lé tá a sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ inna Allaha kana bima ta'maluna khabira tẹ́ ẹ̀ bá tẹ̀lé ọlọ́run mọ́ tẹ̀sí alámọ̀tán sì ni. inna Allaha kana bima ta'maluna khabira ọlọ́run ọba máa tinútinú yín ẹ wá àyà kẹta wa tawakkali ala Allah ọlọ́run tún ní gbára lọ́lọ́run ọlọ́run bá nàbì sọ̀rọ̀ tún ní gbára lọ́lọ́run fíìlù amúrì ní àyà kìíní àyà kejì àyà kẹta inú èdè lágbáwá fíìlù amúrì command verb lọ́lọ́ fi bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àyà kìíní àyà kejì yáa yọ nàbí takilá àyà kejì wọ́tẹ́bì máa yóò ha ilé nairobi àyà kẹta wọ́tẹ̀ wá kalẹ̀ àlọ́ gbáralé àlọ́ gbáralé àlọ́ I intend the alay fi kulli ahwalik fa huwa alladhi yamnauka wa wà láyà dúró kà mọ́ ń fàdálẹ̀ Allahu akbar gbára lẹ́lọ́ nǹkan po fàáwà lẹ́dí yamnáwó òní ó pọ̀ fún òní ó máa dáàbò bò ọ́ wà láyà dúró kà mọ́ ń fàdálẹ̀ ẹni tó bá wá pẹ̀gàn rẹ tó lójú ó tì ọkọ̀ wá nílágbára lórí rẹ nígbà táwọn ẹbí mú àyà ìṣe sallallahu ta'ala wa sallam ọwọ́ ti wá àti fún ọ̀dọ́ ọmọkùnrin kan Ibn Abbas radiyallahu ta'ala anhuma ó ní ó sì gbégun ràkúnmí lẹ́yìn ó wá ní yá gulam ìwọ ọmọdékùnrin yìí inni u'allimuka kalimatin yanfa'uka Allahu bihin ní kọ́ lẹ́kọ̀ọ́ kan tọ́nà òfìsí ọláǹfààní àwọn ẹ̀kọ́ náà lọ báyìí idha sa'alta fas'alillah tó o bá ń béèrè nǹkan máa bí ọlọ́run mo ń sọ fáwọn èèyàn kan mi dánilẹ́kọ̀ọ́ kan jò ní nǹkan tó ti rí pé ó ti bọ́ sí i tí wọ́n ti àṣọ ẹ̀ kọ́kọ́ bẹ ọlọ́run àbí nǹkan tí wọn náà mọ̀ pé tí n bá ti lọ bá alágbájá yóò ṣe kọ́kọ́ bẹ ọlọ́run nígbà tí wọ́n mọ̀ sùn ní òdodo nìyẹn o tó pẹ́ ni tí wọ́n wò pé à ṣe bí àbúrò dáàdì mi ni àwọn dẹ̀ ní sẹ́nítọ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ti fún wọn slot nǹkan tí wọ́n fún wọn ní orange effect pé ó ti bọ́ sí nìyẹn ẹni ẹ̀ dẹ̀ ti sọ pé òun retí slot kan ó dẹ̀ ti gbàwé ẹ̀rí ẹ ó dẹ̀ ti sọ pé tó bá ti dé òun máa pè ẹ́ tó yé ó ti ń sọ pé tó bá dé òun máa pè ẹ́ ìwọ́lẹ̀ ti ní hundred percent assurance ìwọ́ wá ń wò yí pé ìbẹ́lọ́hún olótókù ìbẹ́lọ́hún olótókù níbi eléyìí mú ẹ báwa náà la wà níbi àmù àwọn kù mí ní sẹ́nétọ̀ òun ní slọ́ọ̀tì mẹ́rin ni wọ́n fún un mi wá fẹ́ gba mẹ́rẹ̀ẹ̀rin gan-an mo lè gba mẹ́rẹ̀ẹ̀rin ló kẹ́ pé èèyàn lè lo olóbẹ́rẹ̀ẹ̀rin síbẹ̀síbẹ̀ náà wà lọ́ọ̀ ìjọba jẹ́ mùsùlùmí òdodo kọ́kọ́ kọ̀ǹsọ́ọ̀tì ọlọ́run kọ́kọ́ bẹ ọlọ́run torí ẹni yẹn ó lè má sí mọ́ nítorí ọ̀sìn fẹ́ ṣe fún ọ̀hún àbẹ àtiwọ́ náà níjọ́ yẹn ni mò ń fi ọ̀rọ̀ gómìnà Kogi áójú ògbè tí wọ́n vóòtì fún tó sì wọlé tán sì kéde ẹ̀ tó bá jẹ́ pé wọ́n kéde ẹ̀ ní àbámọ́ mọ̀ fóun wọlé wọ́n kéde ẹ̀ fóun ló wọlé wọ́n èsì ń kéde ẹ̀ tán ó sì jáde láyé àwa ni ta ló sẹ́kọ́ndì sẹ́yìn pé ńgbà tán ti kéde ẹnìkan tó wọlé ẹni tó sẹ́kọ́ndì ti ló ti hó ọ̀ǹtì náà ti wá ń rò pé kí ni rẹ́mẹ́dì kí ni solution àìjámẹ́ ẹni tó sẹ́kọ́ndì ẹni tó sẹ́kọ́ndì ló wá sẹ́yìn fẹ́ parí gọ́fúnà ọdún kẹjọ rẹ̀ báyìí sóye mùsùlùmí òdodo kọ̀ǹsọ́ọ̀tì àlọ́ kódà níbi tó bá jẹ́ olójú gan-an lápèjúwe èyàn employ èyàn èyàn apply sí ibi tí wọ́n ti employ ẹ̀kún sẹ́ ọ̀rẹ́ ti apply síbẹ̀ ó ti ó ti mọ̀ pé tí wọ́n bá gbà òun lọ òun fẹ́ sẹ́yìn nígbà tí èsì tẹ olè tó yẹ pé iṣẹ́ tó mọ́ ni tí ẹ mọ̀ pé tí wọ́n bá ti pèpè fún interview sáré employ ẹ̀sẹ̀ pé ń lọ síbẹ̀síbẹ̀ náà ó tún ti ń ti kọ́ra ẹlòmíì ò gbọ́ yé débẹ̀ yẹn o kìí ṣe pé ń ṣe èméjì pé tán bá fún mi iṣẹ́ yìí máa ń ṣe àbí mi ṣe síbẹ̀síbẹ̀ náà ó tún ṣe istikhara istikhara yóò jẹ́ kó rere ìwó kó lẹ̀ torí pé ń bẹ nínú àdúrà pé